ẹ̀yin ọmọ nàìjíríà wọ́n tún ti gbé ọ̀nà míì dé tí wọ́n fi ń jani lólè ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n nítorí wọn kì í gba whatsapp wọn kì í gba whatsapp táyé ń pariwo mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti ń gba whatsapp o wọ́n ti fi ń gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo kàn fẹ́ kẹ́ ẹ máa bá mi bọ̀ ni o ẹ máa wojú screen yìí lẹ́yọ̀kọ̀ọ̀kan kẹ́ máa wò ó MC Adésínà lórúkọ mi ọmọọṣẹ́ fún agbólóhùn bí ọ̀jẹ̀ lórí ètò jáwọ́ níkà gbogbo Wednesday iléeṣẹ́ rédíò Jordan one oh five point five FM good evening how are you doing today adáwọn lóhùn gẹ́gẹ́ bí iṣẹ́ wa please I need a favour from you urgently what is that sir I want to send money to someone and it is not going through it's showing me that by transfer limit for today i will send it back by morning tomorrow can you help me send it to the account please it's very urgent mo bi wọ́n léèrè ọ̀rọ̀ who are you please mo wá dáì nọ́mbà yẹn lórí smartphone mi wípé kí n pe olùṣọ́ àgùntàn yẹn wò láti mọ̀ bóyá lóòótọ́ olùṣọ́ ni wọ́n bá mi sọ̀rọ̀ tàbí àwọn oníṣẹ́ ibi ohun tí mo máa bá bọ̀ ní nínú ìwádìí mi ẹ gbọ́ ọdí òtẹ́ fẹ́ gbọ́ yìí. ẹ ló sà ẹ kúrò lẹ́sà o ẹ kúrò lẹ́sà o yẹ sà ẹ kú sí olúwa o dádì. Ah, bàbá mo orúkọ mi ni MC Adésínà ọmọọba ọ̀rọ̀ ìránṣẹ́ agbólóhùn bí ọ̀jẹ̀ lórí ètò jáwọ́lékà ní gbogbo ọjọ́ Wednesday ní Jordan FM one oh five point five FM. Ah, àwọn kan ni wọ́n mẹ́sẹ̀gì mi nírọ̀lẹ́ ìsà ah, mo wá fẹ́ wádìí bóyá ẹ̀yin gangan ni wọ́n ní ẹ fẹ́ ṣe owó kan ẹ fẹ́ sẹ́ǹdì ẹ̀ séyàn pé ṣùgbọ́n ẹ ti sẹ́ǹdì owó limit tẹ̀lé sẹ́ǹdì lénìí pé ẹ lè sẹ́ǹdì owó mọ́ pé kí n bá wọn sẹ́ǹdì owó yẹn sà wọ́n sì mú un.

lè sọ yín fún gbogbo àwọn tó máa ní àǹfààní láti gbọ́ ohùn yín yìí. Ah, ah, èmi ni olùṣàtò wọlé ṣeun sà ẹ ṣeun sà ẹ ò ẹ ṣe. ẹ̀yin ọmọ nàìjíríà ṣe ti wá rí i pé <laughs> gbogbo ọ̀nà ni wọ́n ń gbà jalè ni wọ́n ń gbà gbowó káàkiri báyìí o ẹ jẹ́ ká ṣọ́ra emsa adesina ọmọọba ọ̀rọ̀ máa gbà wá ní ìyànjú pé bí èèyàn bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní Facebook ní orúkọ èèyàn tàbí ní WhatsApp tàbí ní èyíkéyìí social media wípé ká ṣe ìrànlọ́wọ́ fóun ẹ jẹ́ ká rí i dájú wípé a pe nọ́mbà ẹni náà ká fi lè mọ̀ dájú wípé ẹni náà gangan ló ń bá wa sọ̀rọ̀ ni o ẹ wo ayé ò ní tì wá sínú gbèsè tá ò ní lè san o kìkì kí àwa náà fúnra wa ká kíyèsára ni o ẹ máa gbọ́ ètò wa ní gbogbo ọjọ́ Wednesday níléeṣẹ́ Jordan one oh five point five FM ní dédé agogo mẹ́ta ọ̀sán ètò jáwọ́ níkà pẹ̀lú agbólóhùnbí ọ̀jẹ̀ ètò tá a fi ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ètò tí a fi ń mọbi tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n sá pamọ́ sí ní àyíká wa kò ní bàjẹ́ fún wa o àní kó sọ́wọ́ ayé o ayé ò ní rí wa mú ẹ ṣàmì ẹ̀kẹ́ gbé tó ẹ̀mí.